alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi ja'ala muhammadan uswatan li ummati ọba tó ṣe anábíwa muhammad sallallahu alaihi wasallam tó ṣe ní àwòkọ́ṣe dáadáa fún gbogbo àwọn ìjọ ẹ̀ ọlọ́mọṣẹ́ fàwọn náà sínú ìjọ anábì tòótọ́ tí ń tẹ̀lé anábì pẹ̀lú ọkàn àti pẹ̀lú ara wassalatu wassalamu àánú ọlọ́run ìtẹ́ ọlọ́run kọ́bà nábì náà wà ala alihi gbogbo àwọn fámìlì ẹ̀ pátá kánú ọlọ́run máa bá wọn wà sàhábìhì gbogbo àwọn sàhábà rẹ̀ pátá kánú ọlọ́run bá máa bá wọn. ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa ní tá a fẹ́ gbéyàwó lẹ́ni òun náà ni al-iqtida'u bir-rasuli huwa al-matlub laysa ihtifalan bi mawludi ìmọ̀ àkọ́sí ànábì ìmọ̀ òun náà ni tí ọlọ́run bá ń béèrè lọ́wọ́ àwa àlùmà kìí ṣe ká máa ṣayẹyẹ ọjọ́ òbí òbí yẹn kò sí tọ́kàn wa ń bẹ̀ wọ́n bí nígbà wọ́n wá bí wọ́n bí sílé ayé torí pé ọlọ́run ọba aláàfẹ́ ran níṣẹ́ kan ṣe rí iṣẹ́ tí wọ́n fi ran òun lọ pàtàkì iṣẹ́ tí wọ́n fi ran yẹn òun lọ kò sínú tọ́lọ́wọ́n bá Allah ṣàlàyé fún wa pé a ṣe ànábì náà ò sì ṣe kò sì sọ fún àwọn sàhábà rẹ̀ kí wọ́n ṣe kò sì sọ fẹ́nì kankan kọ́ bá wọn sọjọ́ bí ẹ̀yin náà lẹ́kàn ró lẹ́sìn pé lẹ́sìn fúnra yín ìmọ̀ akọ́ṣe ànábì lọ́pàtàkì gbogbo wa tá à ń sọjọ́ bí sáà ń ṣé bá ànábì ṣe fẹ́ kárí lárí lẹ́yìn náà gbogbo tọ́lọ́wọ́n aláàfin ìtọ́lọ̀ fẹ́ràn ànábì yẹn ni a máa ṣàlàyé fáwọn èèyàn kọ̀dìjá alọ́láhùn lánà rọ̀súláhù uswatan hasana ọlọ́run ọba àlá ó gbé ànábì kalẹ̀ fún wa ká máa kọ́sẹ̀ rẹ̀ ni wọn ni a máa sọjọ́ bí ẹ̀ wọn ni ká máa kọ́sẹ̀ rẹ̀ tó bá jẹ́ pé àwa táwọn sọjọ́ bí ànábì bá ṣe pọ̀ tó níbi ọjọ́ bí ànábì wọn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà la pọ̀ tó níbi ìmọ̀ tẹ̀lé súnà rẹ̀ ẹ̀sìn ọba ti dájú báyìí lọ àmọ́ wa àjọyọ̀ àjọyọ̀ ká máa sọdún ká máa sẹlẹbírẹ́tì apàtàkì rẹ̀ ju káwá tẹ̀lé ìtọ́lọ́hún fẹ́ràn ànábì gangan wá sílé ayé lọ. Allahu khalaqahu wahda ẹ̀rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èèyàn ńlá ni lọ́dọ̀ ọlọ́run alápọ̀nlé ni ẹni tó yẹ ká nífẹ̀ẹ́ ni ọlọ́run dáa tán ọwọ́ àfi mànà wa akhraja hadha shaytan min qalbi gbogbo àwọn ìlànà èsùn àwọn èròkèrò àwọn àwà burúkú ọlọ́run ọba yọ ọ́ kúrò lọ́kàn rẹ̀ ọlọ́run ọba ọyọ̀ ọkọ̀ ọlọ́kàn rẹ̀ ọlọ́run ọba aláàfin dáadáa sínú ọkàn rẹ̀ ó wá gbé kalẹ̀ fún alápèjúwe pé ká máa kọ́sí rẹ̀ nítorí kalẹ̀bá sóríire ayé àti tìjẹ́ alkiyama ọlọ́run Allah subhanahu wa ta'ala yín sọ fún anúnà al-Qur'an al-Karim ipò yìí tó ń gbé kalẹ̀ fún wa tá a máa kọ́sí ọ̀nà lànàbì a'udhu billahi minash rajim ọlọ́run ọba ní laqad kana lakum fi rasulillahi uswatun ọlọ́run ọba ní ẹ̀rí Muhammad yẹn òjíṣẹ́ wa tá a yẹn Muhammad òjíṣẹ́ wa ọlọ́run ọba ní mo gbé e kalẹ̀ fún yín lẹ́ni tẹ́ ẹ̀ máa kọ́ṣe mo fi àwòkọ́ṣe dáadáa sára rẹ̀ fún yín tí yín bá ń wá ojú rere ọlọ́run láàrin yín ànábì nìkan máa kọ́ṣe ànábì nìkan máa tẹ̀lé wal yawmal akhira ẹni tó bá mọ̀ pé òun wá àánú ọlọ́run jọ́ àlìkìyàmà òun fẹ́ rí ìyọ́nú ọlọ́run níjọ́ tọ́lọ́run gbé wa dìde níjọ́ ọgbẹ̀yìn tí ò ní sọ́jọ́ mi lẹ́yìn ẹ̀ máa anábì ní kọ́ máa fi ṣe ọkọ́ṣe mo fi àwòkọ́ṣe dáadáa sára rẹ̀ fún yín. zakara allah kathira kó sì bá rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹni tí bá rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ tó sì fẹ́ rántí ọlọ́run anábì ní kọ́ máa kọ́ṣe torí anábì náà ni òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run ọba aláàgbékalẹ̀ fún wa lápèjúwe tá a máa kọ́ṣe tá a máa tẹ̀lé lérí ìrántí ọlọ́run suratul ahzab quran thirty three aya twenty one lọ́lọ́run ti ń sọ fún wa yìí pé òun ọ̀rá àfa kankan ẹni òun rán sí wa òun náà ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam àfa àti máa wá ń tẹ̀lé ojú ọ̀nà ànábì a máa wá tẹ̀lé kìí sóhun gan la ń tẹ̀lé o à ń tẹ̀lé ojú ọ̀nà ànábì nípasẹ̀ rẹ̀ bá àfa bá ti wá wọ gbó tó bá ti jágbó lọ tó ní ọmọ ṣe nǹkan kan tí fún ọ ládìí sì tó fún ọ láyà wọ̀ wá ní dáhùn mọ́ nítorí pé òun kí wọ́n rán sí ọ ọlọ́wọ́n bá tún wá sọ fún ànábí ó ní wá ìnáka ọlọ́wọ́n bá ní wọ Muhammad látàhàdí ila siratin mustaqim ìwọ ọlọ́wọ́n máa ṣàlàyé ojú ọ̀nà tọ́tọ́ fún wọn ìwọ ọlọ́wọ́n máa mú wọn rí ojú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà tí ò wọ́ ojú ọ̀nà tó dúró déédéé ìwọ ọlọ́wọ́n máa ṣàlàyé fún wọn látàhàdí ìwọ ojú ọ̀nà fún wọn a sì máa ń sọ pé ẹni bá mọ̀nà ló ká tẹ̀lé ẹni mọ̀nà náà lànàbì ànàbì náà ni ká máa tẹ̀lé nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa àti nínú ọ̀rọ̀ gbèsè ayé wa sọ́ọ̀tù sùrọ̀ Quran forty two ayah fifty two lọ́lọ́wọ́n bá ti ń sọ fún wa pé ànábì ni òun fi ṣe aṣáájú wa tá a máa tẹ̀lé lójú ọ̀nà tòótọ́ ojú ọ̀nà tí ó tọ́ ojú ọ̀nà tí ó wọ́ tàbá mọ̀ pé afẹ́rin ojú ọ̀nà tí ó wọ́ Muhammad ká máa tẹ̀lé ẹ̀rẹ́ miami wal iqtida'u bihi anwa ìmọ̀ wá tẹ̀lé ànábì yìí ìmọ̀ kọ́ṣẹ́ ànábì yìí ó wọ̀lẹ̀ matlub ó gangan la ní bùkátà sí lọ́dọ̀ àwọn àfa wa ńlẹ̀ yorùbá ẹ lọ lè gbé alukur'ani kẹ́ máa túmọ̀ rẹ̀ fún wa níta ànábì filẹ̀ fún wa nù pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà ni o kìí àwọn àdíìsì tó lálàáfíà tí ànábì sọ kalẹ̀ fún wa mọ́sílẹ̀ agùn jìnnà wọ́n ti bọ́ kó sínú àwọn àwọn tíra tó lálàáfíà mọ́sílẹ̀ agùn jìnnà wọ́n ti bọ́ kó sínú àwọn ìwé tó fi ní dààmú Sahih Buhari náà ló fi bẹ̀rẹ̀ wọ́n bá ti kó ń bẹ̀rùn ó ti gbàgbó lọ ẹni bá ti kú lọ́dọ̀ Imam Buhari ó ti gbanugbó lọ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ al-iqtida'u bihi fil imani billah ọlọ́run ọba aláàgbé ànábì kalẹ̀ fún wa ká máa kọ́sì rẹ̀ níbi ìgbàgbọ́ rẹ̀ sọ́lọ́hun ànábì ló mọ ọlọ́run jù kò sẹ́ni tó mọ ọlọ́run tó ànábì òun ló sì bẹ̀rù ọlọ́run jù ànábì ni ó máa wá máa ṣàlàyé bóòlù ọlọ́run rí ànábì ó máa wá sọ fún wa pé ká gba ọlọ́run tóun gbàgbọ́ ká gbàgbọ́ ọlọ́run ti sọ fún alukùránì ó ní ẹ tẹ̀lé ànábì torí pé ànábì gbà mí ìgbàgbọ́ ńlá àkọ́kọ́ yanjú ńlẹ̀ yorùbá kìí ṣe mòlúdì ọlọ́run bá ń sọ nínú alukoran ọlọ́run bá ní fàámínú bí ẹ gbà mí gbọ́ o ẹ gbà bá yín gbọ́ wa rasulihi ẹ sì gba ànábì tá a rán sí yín ẹ gbà gbọ́ ànábì yílẹ̀ ummi ànábì tó pé ó jáde látọ̀dà àwọn fámìlì tí wọ́n lè kọ́ tí wọ́n lè kà alladhi yuminu billah ànábì yìí ọlọ́run bá ń rẹ́kọ́mẹ́ndẹ̀ fún wa alladhi yu'minu billah anábì gbọ́ ọlọ́run rẹ̀ gbọ́ o ọlọ́run ọba ní sọ bẹ́ẹ̀ wa kalimati ó sì gba tírà rẹ̀ gbọ́ wattabi'u ọlọ́run ọba ní òun ni ẹ máa tẹ̀lé súnà ni ẹ máa ṣe ẹ máa ṣe súnà ẹ̀yin náà ẹ mú súnà mẹ́sìn yín la'allakum tahtadun kẹ́ẹ̀lẹ́ bá mọ̀nà kẹ́ẹ̀lẹ́ bá bọ́ sójú ọ̀nà tòótọ́ ẹ máa gba ànábì gbọ́ ẹ máa tẹ̀lé ànábì tó gbọ́ ọlọ́run gbọ́ alladhi yu'minu billah ànábì èso nǹkan mára ànábì èso nǹkan mọ́dì ànábì yóò gba agbára kankan gbọ́ ní kọ̀rọ̀ àti gbangba lẹ́yìn Allah Allah Allah dua. dùwà sọ́tò làárọ̀ Quran seven ayah one fifty eight ọlọ́run ti ń sọ fún wa pé ẹ tẹ̀lé ànábì tó gbà mí gbọ́ ẹ̀yin náà lọ lè gbà mí gbọ́ ọwọ́ akólùjáde pẹ̀lú ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ wà ń dó bí òkòtó ẹ wá lẹ́yìn ẹ̀yin ń tẹ̀lé ànábì ìdí wọn ra yín kọ́ ìdí wọn ra yín ni pé kálukú lọ lè túlé gbogbo tó bá wà nù létí ọ̀dà tá a gbàgbọ́ ìtẹ́nìkọ̀ọ̀kan afọkàntẹ̀ ẹ̀ ọlọ́run bá ní wọ́n ń fẹ́ẹ́ tẹ́lẹ̀ ànábì ànábì gbà mí gbọ́ ẹ̀yin náà gbà mí gbọ́ ìtókù ńlẹ̀ yorùbá kọjá fi ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé bá tara tá ànábì máa ń tòótọ́ káwa náà ànábì wa Muhammad bá fún wa ká máa ọlọ́run sì ti sọ fún wípé wọ Muhammad wà abdi rabbaka hatta ya'tiyakal yaqin ìrí ànábì máa sìn mí máa sì bá dà títí tí ikú fi yọjú ànábì ó sin lọ́n kú ni kò síjọ́ kan tá ànábì èkéhùn wọ́n wà kathirul ibada ànábì a máa sìn ọlọ́run yóò darúkọ ọlọ́run yóò ka kùránì yóò ṣe zikiri yóò kírun yóò gba àwẹ̀ yóò dìde lóru ẹlẹ́sìn lànàbì ànábì fi ẹnu lásán ṣẹ̀sìn ẹjẹ́ wa náà ẹjẹ́ afẹnulẹ̀ ẹlẹ́sìn ni wá ààrẹ ẹ̀kọ́ ọmọ jíròrò ẹlẹ́sìn ni wá ààrẹ ẹ̀kọ́ ọmọ gbàwẹ̀ súnà òun pẹ́ ẹlẹ́sìn ni ọ́ òun lè ti dé mọ́sálásí òun ẹlẹ́sìn ni ọ́ ọ̀bá òun kírun jàmá òun ẹlẹ́sìn ẹlẹ́sìn ni ọ́ òun ṣe mọ̀lúdì òun ṣe mọ̀lúdì kọ́dẹ̀ tún ṣe mọ̀lúdì tán ẹ̀tún kírun àṣùbà ẹ̀tún ká mọ̀lúdì báyìí kálukú gbalé lọ ni ẹ wá ní ẹ̀yìn ilẹ̀ yìí ń kọ́ṣà nẹ́bí lẹ́fẹ́ràn nẹ́bí ṣe irúfẹ́ tọ́lọ́wọ́n bá láàrin yín ni àníkẹ́ ẹ máa kọ́ṣe ànábì fi ibadatihi ànábì fi rún ṣeré hatta fi hali maradihi ànábì ń bẹ lérí àárẹ̀ ànábì ń kírun eh, ànábì sàlẹ̀ ń bẹ lóru ànábì ń kírun lóru ànábì ń bẹ lójú ogun ànábì ń kírun táwọn bá ń bẹ eh, nínú kọ̀rọ̀ ànábì yóò máa dárúkọ ọlọ́run yóò máa kírun ìyàwó Aisha onítọ̀ bá jí lóru oníkànnà yakumu min al-layli ó dìde lóru yóò ti máa yan náfìlà kóhun tó jí ọwọ́ àyàn náfìlà débi pé ẹsẹ̀ rẹ̀ gìgìrísẹ̀ rẹ̀ ọwọ́ dáran jẹ látara dídúó tó ti dúó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ fọ̀kọ́lẹ̀ ti Aisha yàwó Aisha ni mo wá sọ fún nàbí ìjọ kan pé lima tasna wa hadha ya Rasulullah kí ló wá dé tí lànàbí wá kóra rẹ̀ sí wàhálà báyìí waqad ghafara Allahu laka ma taqaddama min àti èyí tó ti ṣẹ̀ ó ti ṣàforíjì rẹ̀ fún ọ ni kọ́ọ̀lá ànábì ni bẹ́ẹ̀ ni afala uhibbu an akuna abdan shakura ṣé kò wá ní dáa kò ní dáa kí n wá máa dúpẹ́ kí n jẹ́ ẹrú tí ń dúpẹ́ gbogbo náfìlà tí ń yàn yìí tí gbogbo ẹsẹ̀ mi fi dáná jẹ yìí ìyìn ọpẹ́ ní fi ń lù ọlọ́mọ aláhàmúhù yàwó Aisha nígbà tí ànábì wá di pé ó sanra díẹ̀ àgbà tí ń dé sọ́lá àlìsà bọ́bá fẹ́ yìn náfìlà lóru yóò wá jókòó lẹ̀ fàyídà aráàdà àyẹ̀rì káà kọ́ọ́mọ́ wà kọ́ra àsúnmọ̀rọ̀ káà yóò jòkúlẹ̀ yóò ka gbogbo sọ́dọ̀ tó fẹ́ ka tọ́ba ti wá tẹ lọ́rùn tán tọ́ba fẹ́ rúkú yóò wá nàró yóò wá ka sóra díẹ̀ yóò wá rúkú yóò ṣe wá lọ́lẹ̀ fẹ́rí kalẹ̀ tágbà fi dé pé ànábì òsì bá dàlẹ̀ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ìtí wọ́n ní ká máa kọ́sí lára ànábì lélẹ́yìn kì í ṣe ká máa gbé kéèkì káàkiri ká máa gbé kéèkì fa ànábì alẹ́kìtìdá bí ìbáàdá ti ṣe wọ́n tún bá mọ̀lúdì débi pé wọ́n tún gé kéèkì ọlọ́mọdé asọ́nù kí wọn náà ó sì máa rìn síbi wọ́n ti sọ́nù àmì ọ̀ràn wọn náà máa rìn síbi wọ́n ti sọ́nù ibi ayé dé yìí ọ̀pọ̀ àfọ́ ọmọ tí ń ṣe má alẹ́kìtìdá òbí fi ó sì ní àkàlákì yìí wọ́n ní ọjọ́ òbí kókò tá a mójútó ọjọ́ òbí wọ́n ti bí ohun ànábìsì ti wáyé ó ti lọ òsì tọ́kàn wá pẹ̀lú yẹn ìtọ́lọ́wọ́n bá aláà tó gbé kalẹ̀ fún wa ni pé ká máa kọ́ṣe ànábì lérí ìwà rẹ̀ ọlọ́run gbé kalẹ̀ fún wa ìwà rẹ̀ ọ̀wá dàrú rárá nígbà wọn bí ìyàwó Aisha wọn ní wà máa kólókòó ìwà ànábì gan-an mọ́ṣáyé ṣàlàyé fún wa ìyàwó Aisha ní kólókòó alukur'an ìyàwó Aisha ní ṣé ẹ máa ń ka kur'ani dáadáa gbogbo tó wà nù kur'ani pé ọ̀dà ànábì ṣe gbogbo tó wà nù kur'ani pọ̀ dáa gbogbo ìlànà kùránì ni ká máa kà fáwọn èèyàn ká máa jó ká máa lùlù ká máa ṣe ọjọ́ òbí ká máa ṣàjọyọ̀ èyí ti tó ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ìwà òun náà ni ẹja mójútó lára nábì ọlọ́run ni wa innaka la'ala khuluqin azim ọlọ́run bá ní wa Muhammad ah ìwà rẹ̀ máa da púpọ̀ ìwà tó da tó tóbi jù ọ wà lára rẹ̀ oníwà dáadáa ni ọ ọlọ́run bá aláà yàn nábì bẹ́ẹ̀ nínú al-Qur'an suratul qalam Quran 68 eight ayẹlẹ kẹrin lọ́lọ́run ti ní wa innaka la'ala khuluqin azim ìrẹ́ ànábì ìwà rẹ̀ máa da púpọ̀ ọlọ́run ó tún ànábì ṣe ọlọ́run ọba Allah ó bùn ànábì níwà ọlọ́run wá bùn níwà náà nítorí àwa kálíbà àkọ́ṣe rẹ̀ lọ́lọ́run fi gbé ànábì kalẹ̀ fún wa a máa tẹ̀síwájú àwọn àwa wo ni àwọn àwa tí ànábì máa ń wù bóòdù ànábì ṣe rí gangan nínú wa rẹ̀ káwa náà kálíbà fi ṣe àwòkọ́ṣe nínú wa wa ká lè sórí ilé ayé àtijọ́ àlìkèyàmà ẹ̀sìn lọ́kàn mọ̀lúdì kọ̀ọ̀kan wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.